ẹ káàbọ̀ padà nínú ọ̀sẹ̀ yìí ni aṣojúkọ̀ ròyìn wa ní ìpínlẹ̀ Kwara Dan Sharafa jábọ̀ lórí bí ìṣẹ̀lẹ̀ ìjàmbá iná ti wáyé ní ìpínlẹ̀ náà èyí tó ba ọ̀pọ̀lọpọ̀ dúkìá jẹ́ gẹ́gẹ́ bí a ti mú ìròyìn náà wá fún yín nínú ọ̀sẹ̀ yìí ẹ wò. àárọ̀ wa ti lọ sọ́dọ̀ aráàlú láti máa fìgbà gbogbo pa òfin mọ́ àti láti tẹ́tí sí ìkìlọ̀ èyíkéyìí tíjọba bá ti kì látàrí wípé ohun tí kò dáa kò lóko méjì bẹ́ẹ̀ bó bá ṣẹlẹ̀ tán ọrùn ọlọ́rọ̀ lọ̀rọ̀ náà yóò padà wá jálò. alhaji moshood bello tí í ṣe babalọ́jà ìlú ọ̀fà ló mú ìmọ̀ràn ìwà lásìkò tó ń sọ̀rọ̀ lórí sanni aba eléyìí tó jó kanlẹ̀ nílùú ọ̀fà láàjìn lóru gànjọ́ nígbà tó ń sọ̀rọ̀ ó ṣàlàyé wípé ìpè pàjáwìrì ló wọlé láti fi tóun létí wípé ọjà ìlú ọ̀fà ọ̀hún sanni ó sọnà lulu ó ṣàlàyé wípé ọpẹ́lọpẹ́ ìgbìyànjú àwọn àjọ panápaná nílùú ọ̀fà àjọ ẹ̀ṣọ́ aláàbò orí omi navy àti àwọn àjọ panápaná nílùú ìlọrin ni wọ́n yára pawọ́pọ̀ láti tètè dẹ́kun iná náà tó fi mọ bó ti mọ ó ṣàlàyé pé ọ̀kẹ́ àìmọye dúkìá àti ọjà olówó iyebíye òun ló jóná deeru nínú ọjà náà ó wá gbà á lárọ̀wà foníkálukú láti jọ̀ọ́ jàre máa ṣe kíyèsára àti láti máa pa òfin òun ìkìlọ̀ mọ́ nígbà gbogbo nítorí ọjọ́ àjálù bẹ́ẹ̀ láti má ṣe wọni lára gógó. Hello, sir. Eh? láti ìpínlẹ̀ Kwara Abọ́lárìn Dáńsọ́ráfà fún tẹlifíṣàn Orísun. nínú ọ̀sẹ̀ yìí látàrí àrùn kòrónà tó ti di tọrọ fún kalẹ̀ orílẹ̀-èdè Amẹ́ríkà pàṣẹ kónílé-ó-gbélé ní ìlú kan tó ń jẹ́ New Jersey gẹ́gẹ́ bí aṣojúkọ̀ròyìn wa ti jábọ̀ lórí eléyìí ẹ̀ já gbọ́. orílẹ̀-èdè Amẹ́ríkà pàṣẹ kónílégbélé ní New Jersey àti New York City láti gbé ìgbésẹ̀ ìgbégidínà àrùn coronavirus ní tòró tìbú ìlú náà àwọn ilé ìtajà ilé oúnjẹ ilé ìtura pátá ni ó wà ní títìpa gẹ́gẹ́ bí àṣẹ ìjọba orílẹ̀-èdè náà fún odidi ọjọ́ mẹ́ẹ̀ẹ́dógún gbáko kí ìgbésẹ̀ fífún aporó sí gbogbo ìlú náà lè wáyé ní àsìkò tí ààrẹ orílẹ̀-èdè amẹ́ríkà ń bá àwọn oníròyìn sọ̀rọ̀ ó ní ọ̀nà tí ìtànkálẹ̀ àrùn náà fi ń ṣẹlẹ̀ ní amẹ́ríkà kọni lóminú nítorí náà ni àṣẹ ọ̀hún ṣe wáyé ààrẹ trump tẹ̀síwájú wípé iṣẹ́ gbogbo ènìyàn ní àsìkò yìí ni láti rí wípé agbégidínà àrùn búburú náà ní ẹyẹ òṣọ́ka tí a kò bá gbàgbé pé àkọsílẹ̀ fi hàn pé àwọn ènìyàn tí wọ́n ti fara káṣá àrùn náà ní orílẹ̀-èdè amẹ́ríkà jẹ́ ẹgbẹ̀rún mẹ́rin àbọ̀ four thousand five hundred tí àpapọ̀ àwọn ènìyàn tí wọ́n ti kú báyìí jẹ́ méjìdínláàádọ́rùn eighty eight nígbà tí àwọn àkọsílẹ̀ àjọ tó ń rí sí ọ̀rọ̀ ìlera àgbáyé sọ pé àpapọ̀ àwọn tó ní àrùn náà báyìí ti jẹ́ ẹgbẹ̀rún mọ́kànlélọ́gọ́sàn-án one hundred and eighty one thousand wọ́n sì ń ké sí gbogbo ènìyàn láti mú ìmọ́tótó ní pàtàkì. ẹ káàbọ̀ padà nínú ọ̀sẹ̀ yìí ni aṣojúkọ̀ ròyìn wá jábọ̀ lórí bí ìjọba ìpínlẹ̀ Èkìtì ti fìdí àwọn méjì tó ní àrùn kòrónà nípínlẹ̀ ọ̀hún múlẹ̀ wọ́n jẹ́ kí a mọ̀ wípé àrùn kòrónà ti dé ìpínlẹ̀ Èkìtì àti wípé ènìyàn méjì ló ti ní àrùn ọ̀hún bẹ́ẹ̀ àti mú ìròyìn náà wá fún yín nínú ọ̀sẹ̀ yìí ẹ jẹ́ wò àpẹẹrẹ ti wà bẹ́ẹ̀ sì ni ìjọba àpapọ̀ ti fìdí ẹ̀ múlẹ̀ wípé àrùn kòrónà ti farahàn nípínlẹ̀ èkìtì nípasẹ̀ ọ̀dọ́mọdékùnrin kan tó jẹ́ awakọ̀ fún ìbò ọmọ ilẹ̀ Amẹ́ríkà kan. Lọ́jọ́ kẹta oṣù kẹta tá a wà nínú rẹ̀ yìí ni arákùnrin ilẹ̀ Amẹ́ríkà ọ̀hún gúnlẹ̀ sí orílẹ̀-èdè Nàìjíríà ní pápákọ̀ òfurufú Murtala Mohammed nílùú Èkó pẹ̀lú abẹ́ṣekáwọ́ rẹ̀ tó jẹ́ obìnrin tó sì jẹ́ ọmọ bíbí ìpínlẹ̀ Èkìtì, tí awakọ̀ rẹ̀ náà sì jẹ́ ọmọ bíbí ìpínlẹ̀ Èkìtì pẹ̀lú sì wà wọ́n kiri fọ́sẹ̀ méjì gbáko nílùú Ìbàdàn kí wọ́n tó wá darí sílùú Adó-Èkìtì lọ́jọ́ kẹtàlá oṣù yìí bákan náà. Àmọ́ ṣá, lẹ́yìn ọjọ́ kan tí wọ́n gúnlẹ̀ sílùú Àdó-Èkìtì ni arákùnrin yìí ṣàdédé ṣàìsàn tí wọ́n sì gbé lọ sílé-ìwòsàn aládàáni kan, níbẹ̀ ni wọ́n ti sọ wípé kí wọ́n máa gbé e lọ sílé-ìwòsàn ti ìjọba. Lẹ́yìn-ọ̀-rẹyìn ni ọmọkùnrin ará ilẹ̀ Amẹ́ríkà yìí jẹ Ọlọ́run nípè, èyí ló wá mú kí wọ́n ṣe àyẹ̀wò fún dẹ́rẹ́bà rẹ̀ àti abẹ́ṣekáwọ́ rẹ̀. Tẹ́ ẹ bá gbàgbé, àìsàn kòrónà yìí jẹ́ àrùn tó burú jáì tó déédé ṣúyọ lọ́dún 2019 lórílẹ̀-èdè China tó sì wá rápálá dé orílẹ̀-èdè Nàìjíríà nínú ọdún tá a wà yìí láti ipasẹ̀ ọmọ bíbí ilẹ̀ Italy kan tó ní iṣẹ́ pàtàkì tó ń ṣe nílé-iṣẹ́ sìmẹ́ǹtì kan nípínlẹ̀ Ògùn. Ìpínlẹ̀ Ògùn àti Èkó ló sì kọ́kọ́ ní àkọsílẹ̀ rẹ̀. Lọ́wọ́lọ́wọ́ báyìí, àkọsílẹ̀ àrùn kòrónáfáírọ́ọ̀sì pé mẹ́jọ lórílẹ̀-èdè nàìjíríà eléyìí ló ti wáá kó ìpayà ìbẹ̀rùbojo sọ́kàn àwọn èèyàn ìpínlẹ̀ èkìtì ẹ̀ ohun tí wọ́n wí. a ti ẹ̀bẹ̀ gómìnà wa pé bó ṣe ń ṣiṣẹ́ lórílẹ̀ àbí lẹ́kìtì o ọlọ́run àbá máa túlé àtọ̀nà ẹ̀ ṣe ìjọba ẹ̀ ní ìbàjẹ́ o a ti sọ pé ó tún bàbá wa kó lètò ìlera wa torí àìsàn yìí kó má bàa dé dèkìtì ọlọ́run àti gómìnà wa lẹ́yìn o láfi ṣe láṣeyọrí nípa ọ̀rọ̀ Ebola yìí àmì corona virus yìí nǹkan tó ń bàyàn lẹ́rù gidi ni o because àwọn èèyàn mo tẹ̀ réèyàn tó ń sọ tó ń sọ báyìí pé tó máa tó three cases down report lẹ́kìtì kó òun tẹ̀ ní jáde ńlẹ́ mọ́ and to me <laughs> even ó yẹ kí n travel gan <laughs> mi lè travel because kò ní dáa kí n travel kí n má tún lè padà wálé mọ́ nǹkan tí mo tẹ̀ máa sọ fún eh, gọ́ọ̀mẹ̀ntì wa wọ́n bá take more measure, eh, preventive measures lọ láti kí kọ́ọ̀bù eh, kínní wọ̀nyí kó má lọ spread ju eléyìí lọ because ẹ̀rù ti ń bá àwọn èèyàn gbòòrò even most people gan báyìí ti ń wò pé bóyá wọn á jòkó sílé wọn sí tọ́tẹ̀ tí ń gbọ́ from other town other cities don sọ pé okay wọ́n ti shut down everything so ẹ jọ àwọn máa pàrọwà sí àwọn gọ́ọ̀mẹ̀ntì wa ní kán bá wa wá nǹkan ṣe sí and then kí gómìnà wa náà wò tẹ̀ kó kó jẹ́ kí àwọn èèyàn fọkàn balẹ̀ kó máa kó come out láti bá èèyàn sọ̀rọ̀ pé this is the station of things kó má lọ di pé àyàn sọ pé wọn ò gbọ́ anything kọjá gbádùbà bọ̀ tó ti dé kìtì báyìí ọlọ́run dẹ̀ bá wa kápá ìlágbára ọlọ́run. lákòótán ìjọba ti gba àwọn èèyàn níyànjú láti mú ìmọ́tótó ọwọ́ àti ara lọ́kùnkúndùn kí wọ́n sì kọ́ àṣà bí a ṣe ń fi ọṣẹ fọwọ́ lóòrèkóòrè kí wọ́n sì máa fi ohun èlò ìpawọ́ tó máa ń pa kòkòrò ìyẹn hand sanitizer pa ọ̀wọ̀ wọn. Láti ìpínlẹ̀ Èkìtì, Bánkẹ́ Fájuyì ló ń jábọ̀ ìròyìn fún iléeṣẹ́ tẹlifíṣàn Orísun. Kó jẹ́ bí Bánkẹ́ Fájuyì ti mú ìròyìn náà wá fún wa. Ìṣẹ̀lẹ̀ ìjàmbá iná wáyé ní ọjọ́ àìkú ọjọ́ kẹẹ̀ẹ́dógún oṣù tí a wà yìí ní abúlé kan tó ń jẹ́ abúlé àdó nípínlẹ̀ Èkó níbi tí ọ̀pọ̀lọpọ̀ ẹ̀mí àti ọ̀pọ̀ dúkìá ti ṣègbè bákan náà ni àjókù iná ọ̀hún tún ṣẹyọ ní ọjọ́ kejì tó jẹ́ ọjọ́ ajé ọjọ́ kẹrìndínlógún oṣù kẹta ọdún tí a wà yìí tẹlifíṣàn Orísun náà débẹ̀ a sì mú ìròyìn náà wá fún yín láàrin ọ̀sẹ̀ yìí gẹ́gẹ́ bí a ti wá jábọ̀ rẹ̀ ẹ já ilé epo rọ̀bì ilẹ̀ nàìjíríà nigerian national petroleum corporation sọ wípé àwọn àjókù iná tó wáyé nínú ìdúngbàmù afẹ́fẹ́ ìdáná ní ọjọ́ àìkú tún bẹ̀rẹ̀ sí ní jó ní ọjọ́ ajé bẹ́ẹ̀ ni ó tún jẹ́ kí ọ̀pá epo mìíràn tún jóná ní abúlé àdó níjọba ìbílẹ̀ amúwọ̀dọ̀fin nípínlẹ̀ èkó àmọ́ apá tètè ká kò dín ní ogún ènìyàn tó fayé sílẹ̀ tí àwọn márùndínlọ́gbọ̀n mìíràn sì farapa yánnayànna bákan náà ni àwọn ilé bíi àádọ́ta jóná tó ń ti ọ̀pọ̀lọpọ̀ ọkọ̀ ayọ́kẹ́lẹ́ ní ọjọ́ àìkú olùdarí ilé epo nnpc mele kyari sọ wípé àwọn ọ̀pá epo náà tún bẹ̀rẹ̀ sí ní jóná níbi agogo márùn-ún kọjá ìṣẹ́jú mẹ́wàá ní ọjọ́ ajé kyari wà ní àjọṣepọ̀ ikọ̀ nnpc ìjọba ìpínlẹ̀ èkó àti àwọn panápaná mìíràn ló pawọ́pọ̀ pa iná ọ̀hún lákòótọ́ ni gbogbo ètò ló ti tò láti rí dájú wípé iná náà kò tún rú sí i. ẹ káàbọ̀ padà lákòótán àwọn ará ìlú ti ké sí ìjọba àpapọ̀ àti ìjọba ìpínlẹ̀ èkó láti gbé ìgbìmọ̀ kalẹ̀ tí yóò ṣe ìwádìí lórí ìdúngbàmù afẹ́fẹ́ ìdáná èyí tó ṣẹlẹ̀ ní abúlé àdó nípínlẹ̀ èkó ìyẹn ní ọjọ́ àìkú tó kọjá ọjọ́ kẹẹ̀ẹ́dógún oṣù kẹta ọdún yìí gẹ́gẹ́ bí aṣojúkọ̀ ròyìn wa ṣògórẹ́nìkejì ti mú eléyìí wá fún wa ẹjá lọ wò ó. àwọn ènìyàn ti pe ìjọba àpapọ̀ pàápàá ìjọba ìpínlẹ̀ èkó láti rí dájú wípé gbogbo àwọn ìgbìmọ̀ olùṣèwádìí ìṣẹ̀lẹ̀ ìjàmbá ìdúgbàmù eléyìí tó wáyé ní abúlé àdó gbọ́dọ̀ gbé ìjókòó wọn wá síbi tí ìṣẹ̀lẹ̀ ọ̀hún ti ṣẹlẹ̀ kì í ṣe fún àwọn tí ọ̀rọ̀ kàn ṣẹ̀ṣẹ̀ máa wá ọ̀nà láti rí àwọn tí ìjọba yàn ẹni tí ó sọ ọ̀rọ̀ yìí di mímọ̀ ní ààrẹ ẹgbẹ́ ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn ní abúlé àdó ìyẹn abúlé àdó stakeholder for justice coalition ààrẹ ọládọ̀tun hasan lásìkò tí tẹlifíṣàn orísun fọ̀rọ̀ wá lẹ́nu wò ẹ gbọ́ bó ṣe sọ ó yẹ kí ààrẹ orílẹ̀-èdè president muhammadu buhari kí wọ́n wá sí bíbáyìí láti wá bá àwọn ènìyàn kẹ́dùn a dúpẹ́ pé mínísítà wọn wá ó dàbí ìgbà dẹ́n pé yes ó ṣẹlẹ̀ but ìṣẹ̀lẹ̀ yìí èkó jẹ́ pàtàkì lórílẹ̀‐èdè nàìjíríà tí wọ́n gbọ́dọ̀ fi ṣeré àsán pé èkó nìkan ni ó lẹ́tọ̀ọ́ sí ètò ààbò a mọ̀ pé ètò ààbò ti mẹ́yẹ ní orílẹ̀‐èdè nàìjíríà lénìí ṣùgbọ́n èkó ò gbọ́dọ̀ bẹ̀rẹ̀ sí ní rìnrìn àrìnrẹ̀yìn nípa ohun tó ṣẹlẹ̀ yìí torí pé tírú eléyìí bá ṣẹlẹ̀ ní àárín àgbègbè Lagos Island àbí Lápapá àbí níkẹjà ká máa wo orú bí ohun tó bàjẹ́ yìí ká fi wé ohun tó lè ṣẹlẹ̀ ní gbogbo àgbègbè Victoria Island yẹn ká wo orú iye nǹkan tó máa bàjẹ́ ní ọjọ́ kan ṣoṣo ká wo àwọn nǹkan tó máa fara pa torí pé ta bá fojú ẹgbẹ́ kan wò ó pé ah gọ́vnà sanwó wọ́n ti ṣe committee of uh, eh, uh, eh, the deputy governor Hamzat tó máa jẹ́ alákòóso fún kọ́mítì yìí a lè wò ó pé tèkó nìkan ni àsìkò tí àwọn gómìnà ìpínlẹ̀ ilẹ̀ Yorùbá tí wọ́n ṣe fi Àmọ̀tẹ́kùn lélẹ̀ iṣẹ́ kìíní wọn lélẹ́yìí tó yẹ kí gbogbo wọn jọ wò ó pé jẹ́ ká fojú ṣùnìkù wo ohun tó ṣẹlẹ̀ ní Èkó yìí ṣé tòótọ́ ni pé àdó ló dún ni ṣé tòótọ́ ni ṣé kíní ṣé wọ́n kọ̀ bẹ́ẹ̀ ọ̀pá epo ni tọ́lẹ́tò ẹ̀ bẹ́ẹ̀ pa ọ̀pá igan kí ibo ló ń gbé ọ̀pá ibo ló ń gbé epo náà lọ àwọn ta ni wọ́n ti ń gbé bẹ́ ọ̀pá epo tẹ́lẹ̀ tá mọ̀ torí pé àgbègbè báyìí ò lè wà lọ́sàn-án gangan láàárọ̀ ọjọ́ káwọn èèyàn máa bẹ́ ọ̀pá epo káwọn èèyàn dẹ̀ máa rìn kó máa lọ kò lè pọ́síbù á jẹ́ ń pé nǹkan kan ti wà tó ti lọ fi síbi ojú ibẹ̀ yẹn tó wá dùn gbáù tó ń pé díẹ̀díẹ̀ ni iná yẹn ṣe bẹ̀rẹ̀ kó tó di pé nǹkan yẹn ṣẹ̀ṣẹ̀ wá di ohun tá à ń wò yìí ohun tó dẹ̀ lè lọ sínú gbogbo ilé kọ̀ọ̀kan báyìí bíbù ah, ah. bó tẹ̀ jẹ́ gbogbo alamọ̀ bí àdó olóró kan ṣe máa kọ́kọ́ dùn bá wọn tó bá tẹ̀ jẹ́ ẹ̀kan ní eléyìí ó dàbí gbàgbé pé tó bá rán mísáìl tí wọ́n rán pé kó wá ṣe iṣẹ́ ọṣẹ ni so àsìkò yìí la fi ń wò ó pé kakàn má ọ̀pọ̀lọpọ̀ ọ̀pọ̀ ọ̀rọ̀ péjọ dín pé ká wo bí a ṣe máa pe àárọ̀ àti ẹ̀dùn wa láti lè sọ pàtó ohun tó ṣe dẹ́n bí ìjọba ṣe máa ran àwọn olùgbé bí lọ́wọ́ tó ṣe máa fi fi ilé tí wọ́n máa èyí tá a mọ̀ sí resettlement tó ń láti tètè síwájú nítorí pé àwọn tó ti farapa yìí ọ̀pọ̀lọpọ̀ wọn ò níbi wọn níbùgbé mọ́ so gọ́ọ̀mẹ̀ntì láti tètè ṣe resettlement center bóyá lára àwọn ẹsẹ̀ tó ti kọ́ lọ́ máa múùfù wọn lọ ni o gbogbo nǹkan bẹ́ẹ̀ yẹn ó ṣe pàtàkì wọ́n láti wo ìwádìí ètò ètò ìlera tó máa bẹ̀rẹ̀ sí ní ṣe báwo ni ìfarapa yìí ṣe ti affect èrò èròǹgbà àti ìrònú àwọn èèyàn tó ń gbé ń bìbá yẹn lámọ̀ bí psychological trauma báwo ló ṣe máa tètè gbé àwọn èèyàn padà sí ipò èèyàn gidi so gbogbo nǹkan báyìí ó ṣe pàtàkì fún wa láti dá sí bákan náà ní amòfin ayọ̀ adémilúyì ẹni tó jẹ́ akọ̀wé ọgbẹ́ náà kí ọ̀rọ̀ ààrẹ ẹgbẹ́ wọn lẹ́yìn wípé kí ìjọba jọ̀wọ́ kí wọ́n jẹ́ kí owó tí wọ́n sọ wípé wọ́n gbé kalẹ̀ fún àwọn tó fara káásá ìjàmbá náà dí ọ̀dọ̀ wọn ẹ ohun tó sọ ìjọba ìpínlẹ̀ èkó sọ wípé àwọn ti gbé owó rọ̀bọ̀rọ̀bọ̀ two point five billion naira kalẹ̀ àwọn sì ti gbé two hundred and fifty million naira kalẹ̀ ṣùgbọ́n nínú àwọn ìwádìí wa tá a ti ṣe bíbí yìí a rí mọ̀ wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn tó sọ ọmọ nù tó sọ aya nù tó léwó lọ́mọlórí bíbí wọn tí rí wọn náírà o kó hàn dàbí ti joe need tó ṣẹlẹ̀ ní tafaji tó yẹ pé léwọ́ lórí ọ̀pọ̀lọpọ̀ àwọn tó sọ ọmọ nù tó sọ aya ni wọn tí ì rí owó kankan ọdún kan náà sì kọjá báyìí ìgbìmọ̀ tí wọ́n gbé kalẹ̀ ìgbìmọ̀ Bẹ́fẹ̀mí Hamzat ìyẹn gbákejì gómìnà ó ní láti wá sí abúlé àdó gbogbo owó tó ń lọ́lípà wọ́n ń gbà lọ́wọ́ báǹkì ni o lọ́wọ́ àwọn ilé epo ńláńlá ni o lọ́wọ́ àwọn ìgbìmọ̀ ńláńlá ni o ìjọba tó ní pé ìjọba ìjọba àpapọ̀ gan ní láti gbé ìgbìmọ̀ kalẹ̀ mínísítà ọlọ́run sọ ńgbà tó wá síbí lẹ́ẹ̀kan yẹn ṣùgbọ́n ọ̀rọ̀ ẹnu kọ́ tí àbá tọ́jú tá a bá wádìí nǹkan tó ṣẹlẹ̀ bíkọ́ a tún gbọ́ pé ó ṣe ṣe pé àwọn èsì òkọ́kú àwọn èsì òkọ́kú Boko Haram pé àwọn ni wọ́n ṣe irú ọṣẹ́ yìí á láti mọ̀ bí a kò bá gbàgbé wípé ní ọjọ́ àìkú ọjọ́ kẹẹ̀ẹ́dógún oṣù tí a wà nínú rẹ̀ yìí tí í ṣe oṣù kẹta 2020 ní ìdúgbàmù ṣẹlẹ̀ ní agbègbè abúlé àdó ní ìjọba ìbílẹ̀ amúwò ọ̀dọ̀fin eléyìí tí ó pa àwọn ènìyàn tí ọ̀pọ̀ ilé sì wó lulẹ̀ nígbà tí àwọn mìíràn farapa yánnayànna nínú ìṣẹ̀lẹ̀ ìjàmbá náà lásìkò tí igbákejì gómìnà ìpínlẹ̀ èkó Hamzat ṣàbẹ̀wò sí ibi ìṣẹ̀lẹ̀ ọ̀hún tòun ti mínísítà tí ààrẹ fi ránṣẹ́ fi àwọn ènìyàn lọ́kàn balẹ̀ wípé ìjọba yóò rí ohun tí wọn ó ṣe láti mú ìdẹ̀rùn bá àwọn ènìyàn di àsìkò tí à ń kó ìròyìn yìí jọ àwọn ẹ̀ṣọ́ aláàbò gbogbo sì wà ní ojú iṣẹ́ àwọn ọlọ́pàá àwọn àjọ nema àjọ nesema àjọ red cross àti àjọ panápaná àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ láti lè dènà ohun búburú tí ó bá tún fẹ́ ṣẹlẹ̀ ní tòrótìbù agbègbè àbúlé àdó ṣògo rẹni kejì fún tẹlifíṣàn Orísun so àgbà ládùúrà wípé ìṣẹ̀lẹ̀ ìjàmbá iná ìpàdánù ẹ̀mí àti dúkìá ọlọ́run á wa fi òpin sí lórílẹ̀‐èdè yìí ni a gbàdúrà wípé kí ọlọ́run tu gbogbo àwọn mọ̀lẹ́bí tí ó pàdánù àwọn ènìyàn wọn àti dúkìá wọn nínú ìdúngbàmù afẹ́fẹ́ ìdáná tó wáyé ní abúlé àdó nípínlẹ̀ èkó kí ọlọ́run tù wọ́n ní ọkàn. tó àkójọpọ̀ wa fún sàtì àwàyé kò ní ju bí a ti mú un wá gbogbo ẹ̀yin tẹ́ bá a farabalẹ̀ tọ́lá òní bá wa nínú sàárè ṣùgbọ́n kó tó di ọ̀la táwọn mú àkọ́tún ìròyìn wá fún yín ẹjẹ́ àmọ́ ṣe jẹ́jẹ́ torí ìwà ìpẹ̀lẹ́ ló yẹ ọmọlúàbí ká sì má gbàgbé ti àrùn kòrónà tó ti di tọrọ fúnkalẹ̀ ká mọ̀ dáàbò bo ara wa àyẹ̀wò kò níyẹ̀lẹ̀ Sekinat Ọláìdé ló sọ pé ó dìgbà